Vole, vale. Ẹ bọ́lẹ̀. Ṣé máa ń gbọ́ wá sí mi? Òpin Abẹ́òkúta, Bẹ̀ládé yìí o, torí tọ́ lọ́hùn. Ẹ bọ́lẹ̀ báyìí fún mi lówó kí n máa bá tèmi lọ torí ọlọ́run ẹ̀ ní dààmú. Ẹ jọ. Ẹ dọ́nà, ṣé àdéhùn tàjọ ṣe ni pé ṣé o máa gbé mi dúró tẹ́ ti máa sùn sílẹ̀ ẹjọ́ sọ? Ẹ ṣàánú mi torí ọlọ́run, ẹ ṣàánú mi látàárọ̀ kò tó gégélé ní. Ẹ wọ̀nà yìí náà kò dáa. Ibi tẹ́ ń lọ òjìnà mọ́, tí wọ́n ti rìn síwájú díẹ̀ ń sìn. Ibi tẹ́ ń lọ ẹ bèrè, Adéyẹmí hòtẹ́ẹ̀lì, ẹ gẹ̀ẹ́tì bẹ̀, ẹ fún mi lọ kí n máa bá tèmi lọ. Bẹ́ẹ̀ màá gbọ́ tó bá yẹ pé mọ́tò ẹ̀ tó bá pé jẹ́ káà ni àní torí pé ó jẹ́ káà ni. jíìpù lélẹ́yìn gbé mi débẹ̀ kí n fún ẹ láàdé owó tajà. inú mi ń gbà pé jíìpù ṣé ọ̀sẹ̀ ni oṣù yẹ kó parí ni ẹ ti mọ ọmọlọmọ nínú rẹ. ọ̀rẹ́ ọ̀rẹ́ àmì ti gbọ́rọ̀ tó bá yẹ pé òwà ní gbé mi débẹ̀ two five la ṣàdúró èmi náà máa fún ẹ ní two thousand lọ ẹ̀dùn ògúnlówó nìyẹn. yìí máa ń tọ̀lẹ̀ kí gbé mi débi báyìí lórí. bíkà akẹ́yìn jẹ. àlẹ́ fáṣọ. ẹ jọ ṣe rí arìnrìn àjò ni mí mọ́tò tó gbé mi ó yẹ kó gbé mi dé hòtẹ́ẹ̀ tí mo ń lọ níbọ̀ ó ní ọ̀nà yóò dá ni ò ṣe lè gbé mi ẹ gbọ́ báwo ni hòtẹ́ẹ̀ yẹn ṣe jìn síbi táwa àti pé bo ló wà. ṣe rí ọ̀nà yìí ẹ máa tọ́ lọ ẹ wá yà left ṣe bá ti yà left yẹn kẹ́ tó dé lbt yẹn ẹ rí hòtẹ́ẹ̀lì yẹn wọ́n tanná síbẹ̀ báyìí ẹ ti máa rí adéyẹmí hòtẹ́ẹ̀lì ibẹ̀ ni. ok ok ṣe left yìí náà ló wà ṣá. ẹ yà left. Ah, ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín gan thank you. fún ní first aid náà ẹ bá mi fún ní first aid náà ìjọ nítorí tó lọ́wọ́ balabi lọ. dadi lay down rules ni mò ń tẹ́lẹ̀ èmi kọ́ ni mo ní bíbá ìsà ẹ jọ deposit ká dẹ̀ ṣe nǹkan tá a máa ṣe lọ́wọ́. èmi ò bá yín jiyàn pé ẹ tẹ̀lé rules tó ń fi kalẹ̀ sí nígbà yìí ẹ kò sí kọ́bọ̀ lẹ́nu ibi tí mo dó sí ọ̀wọ́ tí wọ́n máa fi máa já ìlọ́wọ́ wá ni mi ò mẹ́ntẹ́wò yìí rí. what's going on here? máa ń lo gbé patient wa wọ́n dẹ̀ ní kí n attend sí wọn láì fún mi ní deposit mo dẹ̀ ti ń bẹ̀ wọ́n pa at least kọ́ tẹ̀ san deposit ká lè ṣe ẹ sàkúrò ṣùgbọ́n ní sà. ẹ ó wà conscious ni wọ́n náà kọ́mọ lórí ni. ó wà conscious kẹ. ta ló give up. má lè ti kú sà. ẹ bẹ́ẹ̀ kọ́ ṣubú o ẹ bẹ́ẹ̀ kọ́ ṣubú rárá sílẹ̀ yóò bẹ́ẹ̀ kọ́. no ẹ jọ no doctor jọ tó tọ́nà ọba ẹ jẹ ẹ ẹ ẹ ẹ ká tó síbi kọ́nà. ẹ fi níbo ẹ bẹ́ẹ̀ kọ́ ṣubú o. ẹ ẹ máa ẹ máa ẹ náà ẹ ẹ ẹ wo mi ò mọ orí ọkọ̀ ọ̀nà ọlọ́wọ́ lásán wáyé báyìí ni ọlọ́wọ́ ẹ jọ ṣe é ṣe o. ẹ ẹ sá. no ẹ bẹ́ẹ̀ kọ́ ṣubú sá. Juwan Lewis. Kamal. Juwan Lewis. Kamalo jókòó jókòó jókòó Kamalo. my body kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ kí ló ń bọ̀. àbí ìwọ ni ọ̀gá iléeṣẹ́ yìí. well jẹ́ ká sọ wípé èmi ni ọlọ́run fi sí ipò aláṣẹ níbí báyìí. how come. well ṣé wọn pé gbàgbó kí ni ẹ ṣẹlẹ̀ mi bọ́ọ̀ tèmi ni so ó jẹ́ kó yá èmi and èmi dédé tí mo parí báyìí hmm, ọlọ́run tètè yẹ ká ríṣẹ́. Ah, i'm happy to see you. ìwọ ni mr dm sọ pé gbé fáwọn bọ̀. èmi ni why now why now ó ti pẹ́ ó ti pẹ́ àgbà àwọn corpers mọ́ àti gbàgbọ́ corpers ta need. àwọn late comers náà attend sí gbogbo àwọn positions tó strong tó strong gbogbo ẹ ti ọ ti ṣọ́ọ̀kẹ́ náà ó pẹ́ ó fẹ́ ṣe ó ah, ó yìí lọ fún service náà according to him. Ben, ẹ ò ṣe kúkú parí service and when you're done just call me i mean job will be waiting for you here. are you serious. i'm i'm i'm I'm assuring you a good job will be waiting for you you can count on me tó bá ṣàti parí service kò pè mí ni resume ni o ò ní láti go through any stress. i'm so happy i'm so happy i'm uh, in fact tí bang, bá ń gun me nínú the wọn ah that's quite oh, no, interesting. I'm uh, state wo ló ti ń serve. Um, kaduna ni. kaduna lọ post this. sí. ah okay, ogun jọ join náà so eh. ẹ wá bára yín bẹ́ẹ̀. Oga, oh, ga ìwọ má worry ìgbà mélòó máa fi parí service once you are done just call me anytime yẹn fún ẹ are you sure. no let me dey back contact ẹ okay okay Back contact ẹ ah no no no no i'm happy to see you. Eh? I'm, I'm more happy. Juwon Louis. Juwon Louis. Oga. Eh? Ìpátá kọ. Èmi nìyẹn. Àìpátá òsì mọ́ sí yẹn. Ọ̀gá. Ah, oh, A ti dàgbà. Ẹ o ṣe pátá ìwọ o ṣe ìwọ tẹ́mi mọ̀. Ṣé wọ́n lè fi pátá lẹ̀ ni? Owó là ń wá sí i. Ee eh, owó wo ló ń wá? Owó wo ló n tó yẹ kí n pè é. <laughs> kí ló ṣẹlẹ̀ kí ni gbogbo rọ́bìṣì. ta làwọn ilé ẹ wá sọ lédi club ẹ mọtí ẹ ń jó ẹ ń ṣòṣì ẹ wò kí n tó lajú mi báyìí báyìí ó hello ta ló ń tàwọn ilé what's the meaning of that. madam kí ló ṣẹlẹ̀ gan tá láṣẹ kí ni gbogbo because i don't really understand kí ló ṣẹlẹ̀ gan ah irú ojú ò lẹ fi ń wò wá náà ṣàjọ lóorùn ni. baby baby ah. calm down ẹni sùúrù ẹni ẹni sẹ́ẹ̀bì tàbá dé ẹ̀ máa ní sùúrù gan ṣe ẹni tó dúró yìí ah ọmọ lásán ọ̀rọ̀ ẹ̀ máa sọ fún lọ́jọ́ mi ah. wá ṣèbí àkáǹtì nọ́mbà tiẹ̀ wà lọ́wọ́ mi ẹ má wọrí màá ṣe sí ẹ náà màá ṣe nọ́mbà sí ẹ màá ṣe nọ́mbà sí ẹ farabalẹ̀ màá ṣe nọ́mbà sí ẹ wá kàrà ẹ o ti gbélẹ̀ o ti gbélẹ̀ má jẹ́ kó pa àfájì náà ó lè pa mẹ́rin náà kí lè ṣe ẹ àjí lè pa mẹ́rin náà màá pè ẹ ẹ ẹ àná màá kó wa ó máa dún fún mi ní thirty minutes àbá mẹ́rin kí ni wọ́n á ah, ọmọ ọ̀gọ́ta ẹ down. ìwòjú kí ni problem tó ní láyé ẹ̀ náà ọ̀rẹ́ ìwéré wo obìnrin nìkan lọ̀rẹ́ tó ní òun lọ́kùnrin lọ́rẹ́ kí ló dé fi ṣe é ni. ilé nǹkan kì í ṣọkùnrin ni abẹ́ máa fúrọ́dà ló pè ní o kò ní wọlé wa kò máa disi kristian máa sọ̀rọ̀ sí yẹn ní àwọn. má bọ̀ jẹ́ introduce ẹ̀ sí jàre o kò ní kí ló dé bẹ̀ níbí yóò fara àwùjọ gbogbo ẹ̀ kí ló ṣe anyway meet my childhood friend àjọṣe kékeré ni àjọ gbá bọ́ọ̀lù àjọṣe pátá wọ́n ṣe sùwé wọn fò kéńké wọn ju rọ́bà tọrẹ sínú kerosene èmi àti ẹni tájọ ṣe àjọ dàgbà ni come on this is my first lady my nice woman nice meeting you my everything ìdùnnú tèmi nìkan ayọ̀ tèmi this is my own fọlá kébé. misled you. bójú sàn díẹ̀ ṣàkàn wò bí kíní ah, ẹran ojúmọ́ wa bébì bọ́n ma ṣe yẹn ìṣòro ní wàá bẹ́ẹ̀ ṣe wàá bẹ́ẹ̀ ṣe. má wò kí o má wò kí o. my má wò kí ẹ ẹ wíwà náà straight to the point Alpha. You. afa. ayé ló ń jẹ yìí. Hmm, ayé ni. Eh, anyway olóòtú parí service náà àbí. bẹ́ẹ̀ni ìtorí ẹ̀ mo fi wá o ṣáà mọ̀ pé a ní ọ̀rọ̀ àsọ ti tẹ́lẹ̀ pé tí mo bá ti parí service wà á fún mi níṣẹ́. yeah uh, that's true that's true I saw but um, that was then èmi ò sí mbẹ̀ yẹn mọ̀ hmm, mo ti kú mbẹ̀ yẹn mo kàn ṣe wà lára board of directors wọn ni mo máa ń yọjú sí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan but uh, what I will do is this <coughs> uh, kí ni màá ṣe what do I do what do I do I'll I'll talk to one or two people mbẹ̀ yẹn so nǹkan tó bá sọ máa get back sí ẹ máa feedback. wàá get back sí mi hmm. ètò tó kù tó fẹ́ sọ nìyẹn ìgbà hmm. wo ni kí n padà wá báyìí. àmì ah, ìlẹsọ yẹn o bọ́ máa pè mí máa pè keep calling me ó ní nọ́mbà mi máa pè mí náà tí n bá gbé text mi. tó bá ṣàbàfi di lálẹ́ àbóòrùn mọ́ máa ń ka text messages wá send text me. mi tí n bá ṣe kí ni ṣe fàájì náà kí ló máa mú kí Okay. kẹ̀dẹ̀. Um, àwọn àtàmú tí gan àlàó kò tó mú kọ́kọ́ lọ sẹ́mi lórí pẹ̀lẹ́. bí mo ṣe rí mi. pẹ̀lẹ́. ṣe. àkàrà iná ni ṣòro àwọn àkàrà kì í rí mi. ẹ bọ́lákẹ́. ọmọ sínú ìlú ọjọ́ pẹ̀lú. fẹ́mi tó bá rí tójú mi rí lọ́nà jùmọ̀ nínú. ọmọ ìwọ gan fún ẹ wà lánàá ní ìpẹ̀lú dé. ṣé jùwọ́n ti ní kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ni. ó ní kí wá bẹ̀rẹ̀ iṣẹ́ ni mood mi wà báyìí kàkà kíjù wọn fún mi níṣẹ́ fáàrí ló fi mi ṣe ó ń post mi ó kàn post mi gẹ́gẹ́ bó ṣe ń post mi látọjọ́ yìí fẹ́mi jùwọ́n kì í ṣe ọ̀rẹ́ gidi kò kì í ṣèyàn. èmi ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé jùwọ́n kì í ṣèyàn gidi jẹ́ kí n sọ fún ẹ ajúmọ̀ bí òkan tàánú hmm. ẹni tọ́lọ́run bá rán síyàn nìkan ló lè ṣèyàn lóore èmi ti sọ fún ẹ times without number jùwọ́ kì í ṣe ń ta lè lọ́ máa bá fún orí bọ́lá ń ṣàánú wa ni. ní èdè ṣe èyí ṣe ọ sọ fún ẹ olùkọ́ ń dààmú rẹ bẹ́ẹ̀ sì ń tán máa ṣe ní gbé wọ́n máa wọ́n sùkìrì náà ni. sọ́ọ̀ báwo ni. èwo nǹkan ti ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀. ó rẹ̀ màmí ara wọn ò yá kò dé kí n ṣe irú kékeré lásán even wọn ti gbé wọn lọ hospital tó wà ní àdúgbò wa. ok ọmọ tó ṣẹlẹ̀ wà pẹ̀lú wọn sọ fún wọn kí wọ́n faralẹ̀ máa wá check wọn. ẹ wo ẹ̀gbọ́n mi wíwọ ayé nìkan kọ́ ló wà important sí yìí o bí kò jẹ́ kẹ́ ẹ dání because doctor ni, tẹ́bà mówó àwọn oníbẹ̀rẹ̀ tọ́jú fún mọ́ mi o. ó yé mi ó yé mi màá mú nǹkan dání tí n ń bọ̀. ẹ má pè é jọ. díẹ̀ ránṣẹ́ sí Bọ́lá Tóyìn ṣé o mọ Bọ́lá Tóyìn tó ń gbélẹ̀gbélé. yé mo mọ wọn ẹ ti fowó wọn sí wa bí ah, ok. ok. Ah, ẹ pẹ̀lẹ́ mọ́ wọn. ẹ̀gbọ́n mi lóòótọ́ náà ti wọlé sí i ẹ ọ̀dọ̀ kí bá wọn sọ̀rọ̀. hello uncle. Um, Dr. ẹ pẹ̀lẹ́ ẹ kú tọ́jú wọn. ẹ tẹ bá nílò ẹ̀mí mọ́mí tẹ bá dẹ̀ nífẹ̀ẹ́ wọn gan-an mi ò mọ ìtẹ́ fi ránṣẹ́ o ṣùgbọ́n ó kéré jù two hundred and fifty thousand naira la need àti fi tọ́jú wọn. two hundred and fifty thousand naira owó kí nìyẹn. ah bóyá lè mọ nǹkan tó ń ṣe mọ́ mi appendicitis ló ń ṣe wọ́n ó dẹ̀ ti wú ó máa tó bẹ́ kó tó bẹ́ a need àti operate wọn torí tá a bá tètè operate ẹ̀ hmm, nǹkan míì la máa ma sọ o. so ó kéré jù ẹ tètè fi two hundred and fifty thousand yẹn ránṣẹ́ kó pé àdẹ̀ ní ṣe nǹkan kan títí ẹ máa fi fi ránṣẹ́ o. ok ẹ ṣe dókítà màá kàn sí lára sí. ẹ ó dàn fún àbúrò yín. ẹ̀gbọ́n mi ṣẹ́yìn náà ti gbọ́ ọ̀pọ̀ ẹjọ́ àbúrò rẹ̀ fúra. two hundred and fifty thousand naira. ó rẹ̀ mọ́ mi wọ́n dẹ̀ ti admit wọn sí hospital now doctor ní kí n lọ wá two hundred and fifty thousand wa tí wọ́n fẹ́ operation ó ṣàmọ̀ bó ṣe ń lọ pẹ̀lú mi kò tí ì ṣiṣẹ́ anything jọ bí wàá ṣe gbà mí kí n lè rí owó ìsan. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe wọ́n tó lè débi kó fẹ́ operate wọn jọ kí ni nature sickness wọn gan kí ni kó tó ṣe wọn gan. jọ ọ nature ọ ní nature owó ni kókó báyìí jọ. ah ọ̀gá o abiyamọ dẹ̀ ni wọ́n mi o ìyá téèyàn torí ẹ̀ sáré káàkiri nìyá yẹn o tó wá sọ̀rọ̀ pé abiyamọ tòótọ́ mọ́mì lè kọ́kọ́ mú jáde o ṣé wọn pé ó pè mọ́mì kémi àti ẹ̀ jẹun gbà yẹn ju káwọn jẹun lọ wọ́n fi bí panú sùn lórí ọ̀rọ̀ ọmọ ìyá ni wọ́n o ìyá ni mọ́mì o ah no no no but eh, ó kọ̀ jẹ́ wípé time tó wá sí yìí ni because eh, mo ṣe invest owó kan ni kò tẹ̀sí lè ju four days ago lọ so why expect give and take ó bá ní kò bàjẹ́ fún mi níbi one week ó yẹ kó ti ní return tó yẹ kó ti yield so nǹkan tó bá yield yẹn i will just call you my con ṣe whatever i can. just be one week or just. Hmm? ètò sọ ni pé o ní kankan tó lè fi ṣe fún mi báyìí. wọ́n mi ò ṣe ègùn náà kí ló ṣe tó ń ṣe báyìí ṣe bọ́kùnrin nìwọ náà ó dẹ̀ mọ̀ pé owó la fi ń wá owó to get money you invest money to make money ni mi mọ̀ kó máa gbé nǹkan tó gbé wá ìwà o mi mọ̀ kí mọ́ mi máa sì kó mi mọ̀ kó máa operate wọn at least mi ṣá lè di owó mọ́lẹ̀ sílé mo dẹ̀ sọ pé kó fún mi ní wọ́n please please come on don't make me sound like i don't have human feeling máyì kìnnà bẹ́ẹ̀ tó burú kò yẹ patience díẹ̀ ló kàn need fún mi ní one week àti yield má dẹ̀ ah, ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé bóyá mo ní mi like ẹ̀ i don't like the way you are making me feel ó jẹ́ kí fífẹ́ mi pé mi ò fẹ́ ni i'm not like fún yàrá ìlẹ̀ wà ní ṣòro fún mi like ẹ̀ i don't like it. ṣé wàá ti fún wa lọ ni ṣé ló mọ́ bìjà. no báwo ni màá bá máa o wà lè gbọ́n ẹsẹ̀ síta kú yẹpẹ tó kú wọlé ìbọn pọ̀ ó fẹsẹ̀ wá ní ìṣẹ̀ máa máa gbá ọ̀gbìn rẹ̀ take care o. kí ló ṣe ń tójú yín kọ́rẹ́ lọ́wọ́ báyìí àbí ẹ̀bọ̀ rẹ̀ yín lè ní. mo ní minor problem kan ni ó ẹ mọ́ mi wọ́n lè ti admit wọn sí hospital wọ́n lè fẹ́ ṣe minor operation fún wọn mo ní two hundred and fifty thousand ìtumọ̀ wa bá jù wọ́n sọ nìyẹn ó dẹ̀ ló ń wọlé help. Ah, ah, jù wọ́n sọ bẹ́ẹ̀. n tó sọ nìyẹn. Ah, kí ló tó mọ jù wọ́n yìí máa ń ṣe báyìí èmi ò jẹ̀ lówó tó tó yẹn lọ́wọ́ mm. àmọ́ kí la máa ṣe báyìí. má wọ̀ yìí a jọ pé orin mi ò sí lọ́wọ́ ẹ̀ nìyẹn màá wo orin mi síwájú. ọ̀hún kan máa ẹ kọ fún mi ní five minutes kí n sáré fi wọlé kí n jáde. no no no no má lọ bẹ́ẹ̀ o. ọ̀hún kan máa mi ò lọ bẹ́ẹ̀. Hello. Hello. Hello, Ade. Ah. olá que baby. How are you? Kí ló ṣẹlẹ̀ kí ló ṣe tó wà òkè. Wò tó bá ti ṣe nǹkan tí mo fẹ́ fún mi lénìí lénìí lénìí èmi àti ẹ̀ fún yàtí dé láàrin èmi àti ẹ̀ nìyẹn ọlọ́run gan mọ̀ ojoojúmọ́ ló ń parọ́ fún mi ah kí ló dé. lónà àkọ́kọ́ náà onímọ̀ ń parọ́ nǹkan tí mo wá ń torí ẹ̀ parọ́ yẹn gangan ò yé mi o mi ì mọ́ lájú irọ́ mo pa fún ẹ then pé èmi àti ẹ pé ah bébì kí ló ṣẹlẹ̀ ọtí pé ìpínyà débì mi àti ẹ yẹn mi ò really fẹ́ understand. fi mi sílẹ̀ jàre. calm down ṣé o máa lè fi irú mi sílẹ̀. létí mi ò fẹ́ sílẹ̀. ṣé o máa lè kọ mí ní abẹ́rẹ́. mi sílẹ̀ ju wọn ẹnu ẹ ti pọ̀ jù ọ̀la wa ra mọ́tò fún mi ọ̀tún la wa ra mọ́tò fún mi ẹnu ẹnu ẹnu ẹ báyìí ló fi ra mọ́tò lójoojúmọ́ ló fi ra fún mi kí ló dájẹ́ mọ́ orí ẹ̀ ká má lè ní mọ́tò lọ. Ah, ṣé torí mọ́tò ló ṣe ń fara mọ́ hmm. ẹ. mama. Babe. Yeah. Ha! 1.5 million naira. 1.5 million ah. naira. You know what? Um, ah, eh? In Friday, I mean? time ti lọ o tó bá tètè dé bank tó bá drop ilé by monday morning àtúnfi mi sí àwọn ọmọ church of car tó gbé. Hmm. no problem na má pẹ̀lú ìbọn wàrà wọ. of course àwọn weekend yìí máa gẹ̀ǹgẹ̀. of course. má pẹ́ o. Ah, Fọlákẹ́ báwo ni. mo tún máa ṣẹlẹ̀ ń sìn ẹ máa tẹ̀lé mi lọ sí bank máa fún yín three hundred thousand naira so hospital bill mọ́mí yẹn two fifty ẹ̀ lè fi yẹn sùn ṣáfì táwọn tó kù ẹ lè fẹ́ anything àbí fẹ́ ṣe anything ẹ lè fi yẹn sápò láti fi ṣe. Ah, fúlákẹ́ ṣé jù wọ́n fún ẹ lówó kó fún mi ni. a ní ẹ fi ti jù wọ́n sílẹ̀ ẹ ká ètè lọ sí báǹkì lè fún yín bíbá yọ kì í ṣe lẹ́yìn ṣẹgbọ́n àpẹlẹ musa àbáwò ni. fine bùdá fẹ́ mi mú wa kò tọ́jú mọ́ mi. yes sir. gbogbo wọn tẹ̀ ń ṣe pé ìtì fẹ́ mọ́ ọ̀hún òdì tó ń ṣe tán tí wọ́n ń kí mi kú oríire wọ́n kí mi kú ikú àjàgbọ́n tó ti dúpẹ́ fún ọlọ́run ṣé ìlú. àṣẹdúpẹ́ ara yín ti yá ẹ̀yin ni kẹ́ wá sára gírínsì kí ẹ fẹ́ sára yín kó mi báyìí. ẹ̀gbọ́n mi kí ẹ lè sọ bí dókítà ń sálẹ̀. wo mo ti rí jàre ọkàn ṣàlàyé àwọn oúnjẹ tí mo máa jẹ àwọn oògùn tó máa lò tó máa di ṣáàjù wọn ìyẹn dẹ̀ ilé another expensive tuntun yẹn àbí fẹ́mi kí ló rí sí. Ah, kí la wá fẹ́ ṣe. olùbá ṣe ń bá lọ yìí. a máa wá náà ni àdúrà tá a máa gbà ní pé kí wọ́n discharge wọn kára wọn yá. ọgbà náà ni. ẹ̀yin kẹ́dá ayá ẹ̀bọ ẹ̀yin kẹ́dá ayá kẹ́ kẹ́sà ẹ̀rìn tẹ́lifóònù báyìí. 啊。 ìjọ náà náà ni ni mo ń wò ṣùgbọ́n ọ̀kan náà bí mo ṣe ń wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ àfàmọ́kùnmọ́ ìpè ẹ̀wọ̀n gbére ló máa fi bọ́ sí. ọlọ́run jẹ́ ọlọ́run jẹ́ ọlọ́run ní jẹ́ ẹ máa ronú báyẹn. ṣùgbọ́n bí ọ̀gbá ti ṣe ń ro dáadáa náà ni kò máa ro other side of it ẹni tí ò léèyàn tí ò dẹ̀yìn owó lọ́wọ́ ẹjọ́ wà ní court èrò gba lọ́yà ẹ̀ẹ́ sọ fún mi I'm helpless. ṣùgbọ́n mo fẹ́ tọrọ kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ka máa bá dẹ̀ lè ṣe fún mi ẹnu ah. mi àdá anything for you daddy I promise you from the bottom of my heart I will do it. He said promise. ìwọ fúnra rẹ gan mọ ibi tó máa rìn sí láwùjọ mọ orú ọ̀rẹ́ tó máa bá rìn ibi tí inú rẹ kó mi dé rèé o àwọn ìgbàlagbà tó ń sọ pé orí níwọ̀n orí níwọ̀n kò sí wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tí kádàrá ni wọ́n níwọ̀n wá sílé ayé mi ò lè yí padà. ẹ̀yìn màmá ẹ̀rọ ìyá ẹ̀ bá mi jẹ ìyá ìlà ilẹ̀ sílẹ̀ wọn ìyá ẹ̀ bá mi jẹ ìyá wọn bí ìyá ẹ̀ dáadáa ìyá ẹ̀ tún wá tún ara ẹ̀ bí kò fi ìṣẹ́jú kan ṣo báyìí kò fi bà mí tí mi bá lè ráyè láti dúró san orí yẹn ìwọ tó jáde láti inú fún ẹ please fi Olódùmarè bẹ̀ if you can do that for me we appreciate it. Ṣé kò jù bẹ́ẹ̀ ohunkóhun tó bá gbà lọ́wọ́ mi máa fi fún mi láti fi ṣe ohun tí ẹ fẹ́ I promise you from my bottom of my heart I will do whatever that takes but I appreciate that I will appreciate that I appreciate that. Abi. Mi fẹ́ kẹ́ lose faith. máa wà láyé ẹ máa wà láyé láti ṣe ohun tó yẹ kẹ́ ṣe lórí wa. kí ẹ bá mi dágbọ́n sí ọ̀rọ̀ ilé ayé mi ìyà yìí kọ̀. ìyà ò ní í jẹ ọ́ ìyà ò sì ní í jẹ ọ́ mọ́ níbi ọ̀rọ̀ débù yìí irú ọgbọ́n wo gan ló fẹ́ kí n bọ̀ dá sí. ó yẹ kí ọ̀rọ̀ mi ti yé yín bí mi náà sì máa jẹ́yàn láyé. pẹ̀lẹ́ má bínú o oníyà ń jẹ ọ́ ọmọ ọdún mélòó gan ni ọ́ tí yà fi ń jẹ ọ́. bàbá ọ̀rọ̀ ojú orí kọ́ lélẹ́yìí mo sì ṣe gbà pé kò ṣe dúró lọ́rọ̀ ilé ayé yìí. kò ṣe dúró lọ́rọ̀ ilé ayé àmọ́ ká tó so nǹkan fún ọ jẹ́ ń bi ẹlẹ́dàá rẹ léèrè kàwọn tó rọ̀ mọ́ torí orí làbá bọ̀ tá a bá fòrè sálẹ̀. ọ̀dà náà kí ló kọ̀ ìyá tó bí ọ. kàmọ́ ọmọ àṣàkẹ́. kàmọ́ ọ̀rọ̀ ọmọ àṣàkẹ́. ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín òpìtàn lẹ́fẹ̀ẹ́ màkó eléré màbà ọ̀tún bọ́lájò ọmọ kínkín tí mìíràn fún un. ọ̀sàdẹ́fà ẹ̀rìnmi lóde ọ̀wọ̀ ìtọ́ ló ní oṣù ọ̀tọ́ bá fẹ́ ma lójú arínà bá fa ma lesi àrìn ire aṣọ funfun ní sunkún aró ìpìlẹ̀ ọ̀rọ̀ ní sunkún ẹnìkejì rẹ̀ tántán adábẹ́ ẹni olúbí tí ń sàrẹ̀ má bá dò ẹni olúbí ni ọ̀ gbọ́dọ̀ ráhùn ajé oko ọ̀pẹ̀ máma jẹ́ ráhùn oko ẹni olúbí ni ọ̀ gbọ́dọ̀ ráhùn ire gbogbo àríra oko ọ̀pẹ̀ máma jẹ́ ifá ní àwọn òbí tó bí ọkọ bàbá rẹ̀ bàbá mi ti kú bàbá rẹ̀ ti kú àwọn ogún tó wáá fi ilẹ̀ ńkọ́. bàbá mi ò fi ogún kankan lẹ̀ fún wa. ah ìwọ lọ sọ bẹ́ẹ̀ ogún tí bàbá rẹ̀ ní ló yí ọ káyì àárín ogún lọ wàyí àárín ọrọ̀ ọlá àlàáfíà lọ wàyí ẹni olúbi ni ọ ọ gbọ́dọ̀ rà àwọn eré gbogbo mọ́ látàrí ajé tí bàbá rẹ̀ ní látàrí iṣẹ́ tí bàbá rẹ̀ ṣe lé ogún bàbá rẹ̀ ò gbọ́dọ̀ rà wọn bàbá ó dà pé ọ̀rọ̀ mi ò yé yín tí bàbá mi bá fògùn sílẹ̀ mí ni wá bá yín. àmọ́ tí mo rí mo ṣàlàyé rẹ̀ fún ọ yìí ifá ìparọ́ ọ̀rọ̀ tí bàbá rẹ̀ ní ó tó ọ láti jẹ́ èèyàn títí tó fi darúgbó tí n bá ní bọ́ ọ̀dọ́gbọ́n sí gẹ́gẹ́ bó ti wí kí n ṣe èyí tó fẹ́ kò lè bẹ́lẹ̀dá rẹ mu kò lè jẹ́ fún ọ bẹ́ẹ̀ ni ọmọ gbàdúrà ó sì tẹra mọ́ sí ọmọ gbọ́dọ̀ padà dá ìyàwó nídìí ọ̀hún. èmi ni kí n jẹ́ ọ̀kan nínú wọn níbi wọ́n ti ń gbé pínlẹ̀ ayọ̀ orí mi mú mi débẹ̀ o. níwájú ọlọ́run ọba ọba tí a kì í pè jẹ́rìí rọ ẹ̀mí ọ̀run sọ fún mi pé bí ṣe ń bọ̀ yẹn tí mò ń rìn lọ pé kí n sọ fún yín pé kẹ́ má wo ohun tí ò sọnù kiri o pé ohun tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù. alàgbà èmi ò wá kankan kiri ẹ̀yin lẹ mọ̀ ẹni tó wá kankan kiri. arákùnrin wọn ní ègbé ni fún ẹni tí a ò fi rán tó ń jẹ ègbé sì ni fún ẹni tá a ní kó jẹ tí kò jẹ àlàáfíà. àlàáfíà ẹ̀yin ń bá kiri ṣé wọ́n goyin sí mi ni babaláwo náà sọ tiẹ̀ ẹ̀yin náà ti gbé tí ń dé kọ́lá pé ẹ̀kú gbóyè mo bóyá ṣe ń má wà á tí o mọ̀. Amalaso. báwo ni. báwo ni aṣọ mi rẹ. fẹ́ràn sùn. ó dùn ṣá. ó dùn jù. àmì náà máa kú ti ọdún jù. fún mi lẹ́yìn kan. ṣé iná fẹ. no no ẹyẹ kan ti wá òkè. ààrẹ àfà ṣọkàn yẹn dùn. ala ọsàn yẹn lè dùn. Ah, ọmọ ọsàn tí ẹ̀gbọ́n máa dùn nìyẹn o. Ah, ó dùn ó mọ ní kí n bá yẹn gé kan. ọmọ yẹn kọ́ ni mò ń sọ ọsàn ayé ni mò ń sọ yóò rò ṣìwò nìyẹn. yẹ kó mọ sun ẹ. Ah. ṣé ìyàwó eré ni. Ah, kí ló ń wọ. ó ṣì eré ni ah. ṣé ìyàwó eré ni. kí la gbé kí la dùn bá wọn nígbà tó dé. sórí ẹ̀ dàrú. ó ti ẹ̀ kó dàrú. wà ta ni ẹ tani tani. ṣé kí ló ṣe ẹ sìn wọn ní káwọn ọmọ sọ ẹ o. fún ẹ ní gbàjú níwájú àwọn tani. fún mi létí. ṣé mi ò fi gbà mí. níranú oṣì. èmi ló níranú. wà wá filẹ̀ náà filẹ̀ filẹ̀ kí ló ṣe ẹ gan-an. ó ní káwọn ọmọ sọ ayẹ ó dẹ̀ orí ẹ ni ò pé kí ló ṣe é ó lè tó lọ. ọ̀rẹ́ bọ̀dá mi wọ́n làwọn wá sọ̀sọ̀ fún wọn láwọn fẹ́ mọ sàn wọ́n fẹ́ mọ sàn mí káwọn tó non mí wo. ẹ fún ọlọ́sàn on no no no no o understand nǹkan tó sọ kí ló wí wọ́n fẹ́ tọ́ ọ̀sán yẹn wò ah, no wá tẹ̀ ṣerú nǹkan báyìí náà no ṣé torí pé tiwárí tó ń kiri ọjà tó ń kiri so ẹ fi ìpẹ́ anybody tó bá ń ta ọsàn tó ń kiri ọjà lẹ́fí ìpẹ́ lè máa harass o understand nǹkan tó sọ ni wọ́n làwọn fẹ́ tọ́sàn ẹ̀ wò lẹ́ka wọ́n fẹ́ mú ọsàn ẹ̀ ẹ a fẹ́ mọ san ayé ọ san ayé. ẹ fẹ́ mọ san àbúrò tèmi. kí ló ṣẹlẹ̀. mo bọ. kí ló ṣẹlẹ̀. Ah. kò sí kankan bẹ́ẹ̀. kò sí kankan bẹ́ẹ̀. níṣẹ́ tó ṣe ṣe ah pẹ̀lẹ́ ṣe ṣe pẹ̀lẹ́ ṣé wọn ṣe anything fún ẹ. ṣé wọn yà wọ́n náà gbọ́dọ̀ bí ọ̀sẹ̀ kúrò ní kálọ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀. Ah! wọ́n tó bá ti tó bá ti rí wọn bíbá bá màgbá ibà kọjá mọ́. kò sẹ́ẹ̀ nídùú ọ̀ kò tàbí kò lọ tà kó tó fẹ́ tà. o dúró dúró o tó kàn bó ṣe a pa tí ò láwẹ́ àtúnjẹ tán ó tún kù mi ikú yájẹsí lọ. àyíṣà kàmá o fẹ́ para ẹni kàmá why would you want to do that why ti wà para ẹ for what. no ṣé wo ti gbàgbé ni wípé when there is life there is hope. o ò para ẹ̀ okay come on look at it tó o bá para ẹ̀ your mom your sister what becomes of them what will happen to them tó o bá para ẹ̀ láwọn tó jẹ́ pé gbogbo nǹkan gbogbo wàhálà tó ń ṣe gbogbo ọ̀sùn wa everything we are doing all this just because of them and now you want to kill yourself. Fẹ́mi àkọ́bí ọmọ ni mí nílé mi mi ìlẹ̀ ní ṣe bí àkọ́bí but that's not the end of the world that's the end for me. What about the promise to make with said? What about that promise? Why would you want to kill yourself? Everything is going to be okay. Yeah. Come on. Please. Uh, Afa Kamal. gẹ́gẹ́ ntí gẹ́gẹ́ bí ntí ẹni ká bá yín ṣe a ti ṣàdúà púpọ̀ lórí ọ̀rọ̀ yín a ti ṣàdúà àṣeyìí sì yára lóye ntó kù fún yín ni wípé kẹ́ mọ́ kanjú. Mm -hmm kẹ́ ẹ ṣe sùúrù ohun tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù. sùúrù afa. bẹ́ẹ̀ni. èyí tí ò tó ń bọ̀ àpọ̀ sí. afa ó dà pé ọ̀rọ̀ mi ò yé ni mo ń sọ fún yín kékeré bá mi wá ọgbọ́n sí ọ̀rọ̀ ilé ayé mi kémi náà lè ní láárí ìyà yìí pọ̀ afa in fact ibi tó pọ̀ dé mi ò bẹ́ẹ̀ mi mi lè gbé mọ́ òun náà lábàá yín ṣàdúrà fún un a rí i pé ọ̀rọ̀ àti dáadáa ọ̀rọ̀ gbà yín ká kẹ mọ́ wàá kánjú kẹ ṣe sùúrù. ọ̀rọ̀ ọlá ó yí ká mi kí n má kánjú. ohun tí mò ń sọ fún yín yìí ó lè má jẹ́ bíi ilé ilẹ̀ àbí mọ́tò ó dàbí dúkìá ẹ̀mí ẹ̀dúnrà ṣé àáfàá ni bàbá yín àbí pásítọ̀. pásítọ̀ àbáfà bàbá mi ò ṣe pásítọ̀ bàbá mi ò ṣàfà. ó dà kó burú tó bá kí n ṣàfà bóyá wọ́n ṣe ìfẹ́ ọlọ́run kan tọ́lọ́run á fẹ́ tara wọn ṣẹ̀san fẹ̀yìn tẹ́jọ́ mọ́ wọn. àfà láìpẹ́ tí èyí tẹ́ sọ yẹn ni aláàánú ni bàbá mi bàbá mi máa ń ṣe òye in fact wọ́n ṣe òye kan ní ọjọ́ kan kí ló dé tó wá jókòó sí ibà ẹ kí ló ṣe ẹ. màámi èmi ò tún lè mú gàrí lọ́sìn ní ìgé ni gàrí lè làwọn oṣù lálẹ́ àná. ìwọ ọmọdé ṣé bí gàrí náà ni mo fún Bùsáyọ̀ àbúrò ẹ̀ mu kó tó di pé mo ránṣẹ́ jáde ìwọ bá sọ pé ìwọ mu gàrí ọlọ́màṣẹ́ ní tàṣírí ọmọ ẹni nìkan tí ọba nílé ọ̀fìn tọ́jú ọmọ ẹ̀ ṣó ti yé ẹ kí ló ń ṣe ẹ. Ah, ẹ káàbọ̀ ọ̀rọ̀ ẹ pàtàkì ṣé kò sí lórí. kàmọ́ ni o ó dùn tí wọ́pẹ́ sí mo ti mu gàrí láàrin òun ò tún lè mu gàrí lọ́sàn-án yìí nǹkan tẹ̀mí dé ọmọ nípa níjọba níyàn máa ń fọmọ ẹ̀jẹ̀ ó ń ṣe ní ìtì ẹ̀. o fẹ́ máa blame ẹ sẹ́yìn máa blame ẹ máa blame ẹ kò í sí o mo gàrí lẹ́ẹ̀mẹrin lẹ́lẹ́ra tíra tó àná mọ̀ pé gàrí ni ó tún jí láàrọ̀ yẹn náà kó tún lọ gbé gàrí bó ṣe mi gbọ́n ara ni mí bọ́jú gbogbo ẹ lọ ọlọ́run ṣe é ó ṣe bu àṣírí kan ní àárọ̀ èèyàn náà kan ló fi owó tó ń wo ìta rẹ five thousand naira lọ́wọ́ mi. ẹ káàsán ah, ah, ẹ káàsán sà ẹ jọ sà ẹ rà sà ẹ káàsán mà ẹ jọ sà ẹ mú wa rí sà. ẹ jọ ràn mí lọ́wọ́ ọmọ mi la gbé lọ sí hospital tọ́dẹ̀ ní tábà owó wá wọn ní dáwọ́lé ọmọ ọmọ mi ni ẹjọ́ ẹ má jẹun fojú sunkún ọmọ ẹjọ́ yín náà jèrè ọmọ ẹjọ́ sá. ẹjọ́ torí ọlọ. èlò wa lówó náà. seven five ni iye kíye tẹ bá tiẹ̀ níní iye tẹ bá ṣàtìní ẹ fi ràn mí lọ́wọ́ ẹjọ́ torí ọlọ. Madam. Sir. Ẹ ka ọ́ tó àná ẹ̀. Tó bá ká àlọ́fiṣẹ́. Ah, ẹ ṣé mo dúpẹ́, ẹ̀yin náà jèrè ọmọ, ọmọ ò ní ṣánkú mọ́ yín lójú. Ah, ẹ madam ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ẹ dùn gbọ́dọ̀ máa jèrè ọmọ ẹ ṣe sà ẹ jẹ́ tètè máa lọ ẹ ṣe mo dúpẹ́ sà ẹ ṣe sà ẹ ṣe mo ẹ ṣe mo dúpẹ́ o. dádì wa ṣé bí wọ́n tẹ̀ ṣiṣẹ́ àlàyé fún wa lórí ẹ̀nì pẹ́ nìkan fi ṣe yín láàánú ìwọ̀n kọ́lẹ̀ tó rí pé ti ẹtún kú lé lọ́wọ́ kó máa kú lọ kí làwọn wá fẹ́ gbù báyìí mọ́. màmá ò ṣe dúpẹ́ tiẹ̀ lọ́wọ́ lọ́wọ́ tó bá jáde tó lọ lójú ọ̀nà bẹ́ẹ̀ sìn kò sí ẹ̀dá ọlọ́run bá kan tó lè sọ pé gàdé ló mú kó tó kó lé ọmọ ẹ̀ sí lórí ara o ọkọ ẹ̀ ò sí lórí ara ìwọ fún ara ẹ̀ sí lórí ara ẹ̀ hospital òun sọ pé ọmọ ọmọ òun wà yẹn jẹ́ ká ṣètò àfọlọ́run ọlọ́run tó pèsè lè máa túnṣe mi pẹ̀lú mi. kí n tó bá ṣe ẹ jẹ́ ká máa nẹ́ẹ̀dì ara dúkìá tá à ń sọ nìyẹn wọ́n ti hùwà dáadáa lẹ̀ fún yín tẹ́yìn lè kẹsàn-án báyìí èyí ni kẹ́ ẹ mọ́ kanjú kẹ́ ẹ wá súnmọ́ lọ́hùn kẹ́ ẹ mọ́ ṣàdúrà dáadáa ẹ kẹsàn-án ẹ jèrè lágbára ọlọ́run. kì í má kanjú. bẹ́ẹ̀ ni. kì í ní sùúrù. bẹ́ẹ̀ helping. Um, káyà mi lógún èṣù bí mo ṣe ń bọ̀ láti and mo ti wà ń bìbà for over one hour mi ò rẹ́ anybody kó kọjá ẹjọ́ ṣáàjọ. kai mo ń wọ̀jọ́ síbi kan ni and moreover ibi tẹ́ park sí black spot ni àwọn ọmọ búkú yẹn tó bá kọjá sí wọ́n máa obtain tó máa yí pé ẹ̀yìn nìkan lè dá dúró. extra tire. mo ní extra tire. ẹ ṣe ẹ má bọ̀ ṣáàjọ. ẹ uh-huh. ṣe gan Eh, ibi tí à ń lọ kọjá kí n drop yín. n ṣe pé wọ́n bẹ̀rẹ̀. ok. hello kama. hello Fẹ́mi báwo ni. látàárọ̀ ṣé tọ́mátì ẹ̀ fẹ́ ṣe ń tábìlì fún yàn gan ṣé táìmì ni wàá ẹ̀ ṣe máa pè wọ́n wọ́n ti ṣe gbọ́n kan tó fẹ́ ṣe tán má wulẹ̀ má wulẹ̀ disturb ara ẹ o wọ́n ti ṣe interview fún gbogbo wa o. wọ́n ti pa interview tó afa báwo ni wọ́n. wọ́n fẹ́ mi gan ṣẹ́ pẹ̀lú gbogbo tí mo ṣe tí mo ṣe dìtò tí mo tí mo lọ́ṣọ́ tí mo lọ gbogbo ẹ̀. o wọn ò fún ọ lẹ́nu iṣẹ́ tó báwo la ṣe máa ṣe báyìí. wọn fún mi ṣe ẹ a máa pàdé ńlé. wọn náà ti ń lọ lé. a máa pàdé ńlé kò sí wàhálà. ẹ ẹ kò ní wàhálà o ṣe a o ṣe. All right. Um, Uncle, how far? Um, no, no need. Mama Palasile. In tí mo sọ pé mo lọ lẹ́ẹ̀kan yẹn. Wọ́n ti parí ẹ̀ òun ni mo pè é sí. So mi ní choice dàbí mi Palasile. Ah, èmi ni mo Ah, no, for ṣẹlẹ̀ That's nature. Ẹ jẹ́ má bínú. Ẹ drop yín sílé. Ah, okay. ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ rán ẹni. ẹ wo dáàdi ẹ má bínú traffic pọ̀ lọ́nà mo dẹ̀ ní kí n avoid traffic kí n gba short cut ibi tí mo ti ń lọ ni táyà mi ti gún èso. subhanallah abájọ náà àyà mi ṣáà ń já àyà mi ṣáà ń já ẹ kí ló dé tí wo ò ti wá pè mí lórí àmì nígbà tí mò ń bẹ́ẹ̀ sọ lórí fóònù ó ṣe sọ fún mi pé nǹkan tó ṣẹlẹ̀ ni. mi lè sọ fún yín ẹ̀yin tí mo mọ̀ yín sí ilẹ̀ máa káyà sókè ẹ máa wà worried ǹdẹ̀ fẹ́. àdúpẹ́ fọlọ́run ṣọ ṣáà rí ṣe ṣáà ṣe mọ̀ pé bọ̀bọ̀ kan ló bá mi ṣe and the guy was actually going for an interview ibi tó ti ń bá mi ṣe náà mo ṣàrí pé ó wo time ó wo time mo á bèrè lọ́wọ́ ẹ pé ń kó kí ló ṣẹlẹ̀ ó ní òun lọ fún interview ni bla bla bla the unfortunate part of it ni pé immediately náà lọ́n pè lọ́n jẹ́ kó yẹ pé ó ti lose interview yẹn that he didn't come on time. ọmọkùnrin náà wà dà. ó ti bọ́lẹ̀ lọ́nà ọmọ tiẹ̀ ní kó tẹ̀lé mi délé kó fi mọ́lé wa. lọ sọ bye. loro. Right. So she, I won't Vamos destacar, Marcos? for me. Mm-hmm. Um, dáàdì ti decide láti fi yín ṣe head department um, debt department so you are now the manager. me in this office wow <sighs> alhamdulillah alhamdulillah alhamdulillah ọlọlami i'm um, mo dúpẹ́ gan i'm so grateful i'm so happy and we really appreciate gbogbo ìrànlọ́wọ́ dáàdi ẹjọ́ ìbá mi jíṣẹ́ fún wọn pé gbogbo tó kù nínú ọ̀rọ̀ àwọn ọlọ́wà yọrí sí èrè fún wọn um, èmi náà dẹ̀ fi ta yín lójú pé mi ní disappoint wọn. ìyẹn ló wà important jù. Allah ma fun ṣe. Amen. Ẹ ṣá wa working. You can look around, check out the streets, you know. Right. It's all yours. Thanks so much. You're welcome. Right. Kenny, nice deal? Oh, oh if there's anything, call on me. <laughs> náírà lọ́lọ́mọ gbà ṣiṣẹ́. mi ò mọ̀ pé tó bá pẹ́lẹ̀ ó máa ń dire ọmọbìnrin kan wà tí mo ṣe ìrànlọ́wọ́ fún lẹ́jọ́ mẹ́ta yìí ìgbà tí màá fi débi tí tó ti ní wọ́n ṣe interview òun lọ́ọ́ iléeṣẹ́ yẹn kọ́dà bàbá ẹ̀ ló ní iléeṣẹ́ mami kí n má fọ̀rọ̀ gùn wọ́n ti ní wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ monday. Ah! olúwa ó ṣeun kábíyèsí ọlọ́run tọ́pẹ́ tọ́ sí. mami ẹsẹ̀ jẹ́ndélé ẹ̀ tó máa bẹ̀ sí ní dúpẹ́ wọ́n fẹ́ fún mi ní ọ̀fíṣà ká owó oṣù mi kò ṣe fẹnu pé. kábíyèsí ọlọ́run ọlọ́run tọ́pẹ́ tọ́ sí mo dúpẹ́ olúwa ò mà ṣe àwa nìkan tán wo mo lọ́bẹ̀ ńlẹ̀ ṣé kí bùsà ọbẹ̀ ẹ̀ṣọ́ oúnjẹ hmm. kó rò màlà fún ẹ tó ń gbóná ọkọ mi. ẹ wo inú mi ti dojú máa bala jẹun létà mo ní ìlànà tẹ̀lé fẹ́mi fẹ́mi tí gbọ́gbó dùn sí i. ah bẹ́ẹ̀ tí ẹ̀yin méjèèjì rí. tí mo bá dé tó bá wù kẹ́ fún mi jẹ. ọ̀rẹ́ ò ní ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì kò sí wàhálà máa ti bá yín ṣe oúnjẹ ẹlẹ́kẹ̀ẹ́ tó yẹ ṣe ogún ọkọ mi má pẹ́ o mo fọlọ́run ṣọ ẹ̀ ìdáyọ̀ torí kọ́rọ̀ wá tọ́kọ́ ní ọpẹ́ ah, ah, lọ. olúwa ò ṣe é. Mr. Onovoko mo ń gbọ́ yín um, mo ní kí n fọ́ọ̀mù yín ni pé irú owó tó wọlé sínú kọ́ńpìn yìí it's been some years tí owó bẹ́ẹ̀ ti wọlé sínú company wa last. why. ẹ eh, bí àwọn oníbàárà wa ṣe máa ń ṣe nìyẹn ìgbà míì wọn tiẹ̀ ní sanwó torí pọ́n ti rí wa bẹ́ẹ̀ wọ́n máa gbowó lọ. kí ló dé tó fi rí bẹ́ẹ̀. ẹ eh, tá bá ní ká complain àbí tá bá ní ká take action chief máa ní no ká má complain o ká má take action o àwọn ò fẹ́ lose customer o àwa dé máa ṣe kí ni àwa máa ní sùúrù àwa dé máa dúró lórí ọwọ́ wa àwọn ló ní company. it's okay èló wà ní mm, ohun tẹ́ ń sọ̀rọ̀ nípa yìí. five million naira lówó tá à ń sọ̀rọ̀ nípa yìí ṣe rí bí owó ìṣèwọlé àti chief àti md wọn ò lè why. torí pé wọn ò really take um, everything serious káwa ṣáà ti supply ọjà ni tówó bá wọlé kò wọlé yes ṣe rí bí owó ìṣèwà wọlé mo wá wò pé kí n wá bá yín àṣeyàn tó smart tí ó ní làákàyè tí n bá dẹ̀ ní kí n wo pé kájọ wo bí ọjọ́ orí wa ṣe rí ó máa fẹ́ close ẹ pé bí age group làjọ máa fẹ́ wà mo dẹ̀ máa mọ̀ pé ẹ máa ní nǹkan tẹ́ máa fẹ́ fi owó ṣe ló jẹ́ kí n wò pé bí a bá yín kájọ ṣe ní fifty fifty ni mo fẹ́ kí èmi àtẹ̀yìn kájọ ṣe èmi ò dẹ̀ mind ká ṣe ní sixty forty torí bó ti tèmi ti ń jẹ no no no ní sùúrù a tún lè ṣe ní seventy thirty <laughs> ẹ ṣáà ti cooperate pẹ̀lú mi. ten million naira. of course. um, <laughs> check nada. ah ọ̀rẹ́ ọ̀rẹ́ <laughs> ẹ gbà kájọ bẹ kájọ kájọ kájọ smile kájọ kákàntì wa smile. mama wo màá get back sí yín kí n tó close. mr adams mo fẹ́ kẹ́ ẹ dáadáa yes torí pé èmi mọ̀ pé èèyàn kan ò kí ń jẹ kí lẹ ó ti yẹ yín kílẹ̀ fẹ́ ni mo ṣe rò pé kèmí já yín sí kí n jẹ́ kẹ́ mọ bó ṣe ń lọ nínú company so that ẹ̀yin náà máa lè wá òkè tó gùn yín ẹ̀yin <laughs> á lè kí <laughs> ó ti yẹ yín then àbí kí a jọ lọ sí club lálẹ́ kí introduce yín sáwọn bíi kẹ́yìn náà mọ orú ayé tí mò ń jẹ. no mo ní other things to ṣe maybe next time. tójú bá yẹjú. kún un wáyé. ó <laughs> yẹn ni ẹ tójú bá yẹjú kó máa yẹ ẹ̀yin kan máa gbádùn mi. nígbà ọ̀rọ̀ tó bá mi sọ yẹn bí mo ṣe ní kó ṣe gẹ́lẹ́ ni kó ṣe ṣe o ṣó ń gbọ́ mi ó kó bá a dábàá òun iṣẹ́ ilé o ọlọ́run á máa bá mi wà pẹ̀lú ẹ o ṣó ń gbọ́ ọkọ mi. bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ni màá ṣe ṣe àfi bí gbé èrò ọkàn yín àti tèmi ó ń ṣiṣẹ́ bákan náà ni ṣùgbọ́n àwọn èèyàn níkà ọ̀mà mi ládùúgbò owó tó ń san fún wọn níbẹ̀ yẹn tó sì tún ní lọ́kàn láti máa wùwà tó ń wù yẹn. ilé tó ní kálukú ti jáde wá ni ẹlòmíì ojú kòkòrò ẹlòmíì àìnígbẹ̀rù ọlọ́run mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ò jẹ́ kí tiẹ̀ rí bẹ́ẹ̀ ìwọ ń ti ọ̀ràn ti ọmọ ẹni tó ń ṣe ọ̀ràn ti ilé tó ti jáde wá àti pé gbogbo onúure tó ń ṣe náà bàbá ẹ̀ ló fi bó ṣe ń ṣe gẹ́lẹ́ ní nǹkan tó mú ẹ̀lú ṣe máa ṣe. Thank <laughs> you. good afternoon. Um, excuse me for you. Mo ti ṣe àwọn ọkọ iṣẹ́ náà. Jẹ́ kí wọ́n rí tapẹ̀. Okay sir. Màá ṣàtúnṣe sir. All right. Thanks. Mm. Um, uh, Mr. Kamau. Yes. Um, mi gbọ́ kẹ́ feed me back lórí àwọn Oshoni Coldings. Oh, sorry. Um, wọ́n escape man ni. A ti sí ilẹ̀ láti jẹ́ tata lè sọ yẹn. Mm, are you sure? Yeah mo mo expect kò get back to me lórí wọn náà máa sanwó yẹn lẹ́nu o. really. at the end of the day tí wọn bá sanwó yẹn first thing tomorrow morning they will see me in their head office. anyway um, I trust you and I can count on you. I'm doing my work. I, I have to do it. okay thank right. you Money can find out. Have a good day, eh? Thanks. You right. too. Okay, bye. What's this? Please, sir. Eh, eh, eh, ma'am, ma'am, Mr. Awodogo, sir, sir. before anything, sir. please stand up. I should stand up? Yes. Yes, sir. I won't listen to anything of Stand up. Sorry, sir. What's this now? Ẹ má bínú sir. Nígbà tí mo mo ti ní be a ká ṣe owó yẹn fifty fifty or sixty forty or seventy thirty tẹ ní no we ẹ paying to into company's account I know you've taken the decision already. Mo ti wá wò pé kò tún wá ẹ tún fi ẹjọ́ mi sun madam money. ta ló sọ fún yín kí mo fẹjọ́ sí madam. sir bó ṣe wọ nọ́fíìsì yẹn mo rí wọn then duration tó lò nínú ọ́fíìsì yẹn mo nò tẹ ẹ má rò pé bí ẹ ti fi ẹjọ́ mi sùn wọ́n ni ẹjọ́ sà. Mr. Oníkókó ìgbà tí mo ti take decision mi lórí ọ̀wọ́ yẹn everything ti ń gbọ̀n lọ́rọ̀ èmi ò lè fẹjọ́ yín sùn madam fún anything torí mi lè gbàjẹ́ lẹ́nu ẹ̀dá ẹgbẹ́ mi èmi kàn fẹ́ advice ni kí gbogbo àpàlàpàlà tẹ̀ wí kẹ́ ti owó ẹ̀ bọ̀lẹ̀. No, of course, uh, uh, please stop it. Uh, definitely. Um, it, it will be good for you. Mm. For you. Yes, sir. You yourself. Yes, sir. Please. Thank you, sir. That's all. Uh, thank you, sir. All right. I really appreciate you, sir. God will continue to bless you, sir. Amen. Sir. Thank, Thank you, sir. It's okay. Thank you, sir. Shake. Hi. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق خاتم لما سبق ناصر الحق بالحق والعهد إلا صراطك مستقيم وعلى آله حق قدر ومكرار العظيم آمين آمين في نية الحاج الله يشبكم بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله رؤيا بالحق لا تدخلن المسجد الحرام إن شاء الله وآمنين محلكين رسق ومغازرين لا تخافون فعل ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليزيره على دين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشد على الكفار رماه بينهم تراه ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كذرع أخرج زرعه فزرعه فاستغلست فاستوى على دكهم يجيب سر علي بسبعهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيم الله نور السماوات والأرض مثل نوره كمشكات فيها مشبع والمشبع في زجاجة زجاجة كأنها كوكب دري يقاد من زجرة مباركة الزيتونة لا شركية ولا قربي قد زيت ولا ولا تمزز النار نور ولا النور يد الله لنور من يشاء يضرب الله لمثال للناس والله بكل شيء عليم والله بكل شيء عليم اللهم ربنا تقبل صلاتنا وقيامنا وركوعنا وسجودنا يا رحم الراحمين يا رحم الراحمين العالمين اللهم ربنا آتنا في الدنيا أحسنة وفي الآخرة أحسنة وكنا عذاب النار آمين بحرمة محمد النبي صلى الله عليه وسلم بكرامة مولانا شيخ آدم عبد الله العلوري وكرامة مولانا شيخ كمال الدين العدبي بجلالة الشيخ مولانا شيخ شمس الدين محمد الجامع بولالا آمين يا الله اللهم ربنا ربنا تقبل صلاتنا وقيامنا وركوعنا وسجودنا يا رحم الراحمين يا رحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون ọlá nàbẹ̀wá Muhammad. sọlá lọ sẹlẹm. ẹ ó mú nǹkan ṣé ojoojúmọ́ la jọ ń sọ̀rọ̀ ìṣẹ́jú ìṣẹ́jú. alhamdulilah alhamdulilah ìgbẹ́ náà tó ń dẹ́ kí n wá bẹ̀rẹ̀ yín wò ní lórí gbogbo nǹkan. ṣé kò sí wàhálà kankan. alhamdulilah èyí tó kàn ń ṣe kíní ojú tọrọ ọmọ mi tí mo ní kẹ́ bá mi kún fún àdúrà lórí ẹ̀ kó lè rí ibùjókòó ayọ̀. ẹ Ọlọ́run gbà á ọ̀nà hmm. ọ̀rọ̀ àìtòrọ̀ bíi bíi àìníkọlẹ̀ bíi fakulétu làṣàkà àǹtà àǹtà fàkúlẹ̀ lá ṣáká àǹtà àǹtà ṣẹ́rí tẹ́yìn náà bá wo àpẹẹrẹ inú iṣẹ́ ọlọ́run ẹ mọ̀ pé fàyíntẹ́ ìdó ni mọ́tàlá ilà tó so à bàbá ní ká máa ka orí ọlọ́run gbà mí kò sẹ́ni tó lè kà á tán ṣé tójú la fẹ́ sọ ni àbí tẹnu àbí tetí àbí tìrìn tarin àbí tàlàáfíà tọ́lọ́run ṣe fún wa àti pé n tó wá jù nù sàkàsíyà ń tẹ́mi rí nú ọ̀rọ̀ yín náà tó jẹ́ kémi gan tó wá wò yín wò náà ni pé mo rí pọ́lọ́ ń gbàdúrà yín ọlọ́run ti ń ṣiṣẹ́ ìyanu àmọ́ èyí tó ju ń bẹ̀ ni pé téèyàn bá ń ṣàdúrà ńgbà mí náà kéèyàn lákìyèsí àkíyèsí iṣẹ́ àkíyèsí àwọn ẹbí rẹ̀ àkíyèsí lórí gbogbo ìrìn ìgbésí ayé ẹ̀ torí ó ṣeé ṣe kó já sí wípé ọlọ́run ti gbàdúrà ńgbà mí tí ò ní mọ̀ látara ìlákìyèsí àti wípé tó bá tún kù síbì kan yóò lè mọ̀ bẹ́ẹ̀ ibi tó mọ̀ kù sí leléyìí ọlọ́run tètè bá mi ṣe torí ẹ̀ ló fi já sí pé tí wọ́n bá ń ṣàdúrà kó tó lákìyèsí. àkíyèsí ṣe pàtàkì tí mo bá gbọ́ yín yé béèyàn bá ń gbàdúrà kó máa wo àyíká bóyá àdúrà òun tiẹ̀ ti ń gbà tí ò fura. olóògbàdúrà wa ọlànàbí wa Muhammad ọba títí ń dá yín lóhun àìní dààmú ọlọ́mọdé ó ṣẹlẹ̀ o ọlọ́run wọlé àmọ́ lánà sheikh abibullah adam abdullahi ala lórí gbogbo ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ tó ń jẹ́ bànújẹ́ ọlọ́run òróró ìtura ọlọ́run fi sínú ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم جلبنا شيطان وجلب شيطان ما خلقتنا اللهم لك الكل وأبيك الكل وأنت الكل وإليك الكل وأميك الكل وكل كل برحمتك يا رحمن الرحيم ما لا نبي يستل يستلمستجيزنا جيزنا أجزنا أجزنا اللهم ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا أحسنة وفي الآخرة أحسنة وكنا عسبنا توفنا مسلمين وعليكنا بصالحين على ما نسكن بكلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. Tó kàn ní yẹ ìwò ni bàbá. Ọlọ́gbàdúrà. Kò wáyé ká wá ní arúgbó lọ. lánàá kó tó dé I wanted to ask you one or two things. Okay. Eh, báwo ni ọ́fíìsì ṣe ń lọ kí ni Kamal ṣe ń perform sí ṣé ó ń try. ah daddy bàbá yẹn surprise mi ó really ń ṣe dáadáa mi ì dẹ̀rù pé a lè rẹ́yìn tó lè ṣe tó bó ṣe ń ṣe àfi tí wọ́n bá ní ṣe tó bẹ́ẹ̀ lóko. I see ó jẹ́ kí believe pé messiah ti dé padà sínú company wa. so messiah ni he indeed is a messiah hey, eh, but kí làwọn nǹkan tó ṣe tó jẹ́ bàbàrà lójú tiẹ̀. ẹ ní believe tí n bá sọ fún yín pé over seventy million nínú àwọn owó wa tó wà ń tà ní bọ́bọ́ yìí ti gbà wọlé lẹ́nu ìgbà tí ó dé ọ́fíìsì wa what. i'm telling you. láwọn owó tó ti há tó ti há tá a tiẹ̀ ti ń fẹ́ mọ́kàn mẹ́ ó ti rí gbà padà exactly. ó <laughs> ah, uh, ní strategy tó ń lò that's good that's good that's very good. now my dear ṣubomi jẹ́ ká gbé ọ̀rọ̀ our office to kan um, torí wọn náà kì í ṣe ọmọdé mọ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo bí mo ṣe ń rò sọ́tún rò sósì bẹ́ẹ̀ náà ni Ọlọ́run jẹ́ kó You know how much I appreciate you as a daughter. Nítorí pé ọmọ tó bá ń dùn òbí ẹ̀ nínú ọmọ ni. Gbogbo nǹkan tí mo fẹ́ kó dà ló ń dà lójú ẹ̀mí mi. Mo kówó lé ẹ, o lọ sí school, o kàwé ẹ, o disappoint mi, o jáde dáadáa. Ẹ̀sìn rẹ ò fi ṣeré. Yes àdúrà tá à ń gbà ni pé iṣẹ́ tí a bá dá sílẹ̀ kó má parun iṣẹ́ tí mo dá sílẹ̀ already o ti ń mójútó o ò fẹ́ kó parun now what else nǹkan tó kù ẹyọ kan iná ni tí ọmọdé bá tó lọ́kọ àjẹkó lọ́kọ tó bá tó ládàá àfúládàá my dear there is need for you to have a man in your life There you go again. Daddy must you talk about this every time. I see. Okay, Jackie. kí n béèrè kọ́kọ́ lọ́wọ́ ẹ̀. Okay. Ọ̀rọ̀ bàbá àtọmọ lélẹ̀ mo dẹ̀ fẹ́ kó jẹ́ kájọ sọ clearly kínú mi náà lè do. You promise to always make me happy. Is that not it? Now, uh, tell me, what kind of a person lórí kàmáà yẹn kí ló lè sọ ń pa ẹ̀? Um, to be honest, um, Joe wọ́n máa sọ pé Ọlọ́run nìkan ló perfect. But this guy is not bad. He's hardworking, is God-fearing, is ambitious, and to crown it all, ó gbẹ̀sìn and is trustworthy. I think I like everything about him. What else? From what you are saying, you seems to like him already àbí. ẹ sọ fún mi. dáàdi stop jọ. Ah. alhamdulillah my daughter is in love. Mm. so kí ló wá sọ fún mama who of course. wàá ó jẹ́ àmàlà àbí ó jẹ́ sẹ̀mù tó fẹ́ máa rò. Fẹ́mi kí ló ń sọ yìí <laughs> when i'm not a good digger and i don't want them to see me as one. Kama <laughs> tí kì í bá ṣe pé mi àtẹjọ lọ sí the same school mi ò bá sọ wípé school tó lọ yẹn òun ló fi mọ nǹkan tó ń pè ní gold because situation tó wà nílẹ̀ yìí ọmọ yìí ló ń lé ẹ ìwọ kọ́ ló ń chase ọmọ yìí she's the one and the father of this lady have seen some good qualities of a good man in you and he wouldn't mind to have you as a son-in-law do the right thing. sori mo ṣẹ̀ṣẹ̀ wá gbà wípé lóòótọ́ làwọn yẹn máa sọ wípé ìpàkọ́ nípàkọ́ láàrin ẹni ẹlẹ́ni ló ń rí tèèyàn kàmá ṣé òun lọ́ọ̀ fọmọ yìí um, for the first time tí mo máa rí mo like it but due to itimo mo o pọ̀lú kò lè me time fún but but do you love her. you mean now. do you love this girl. yes i do. so kilo ló dúró dé tó ti love her just go ahead do the right thing. sori lọ́jọ́ wedding wa tọmọ yìí lọ́jọ́ wedding yìí méjèèjì. àwọn e bá sọ pé tí bọ̀bọ̀ bẹ́símà yìí gan ti pọ̀ because mo máa ṣe kíní kan lọ́jọ́ yẹn màá dá kíní kan lọ́jọ́ yẹn ara rí. Oh. Kill you, fashion. I get. Um, do the right thing, though Do the right thing. No, for real. Hello. Yeah, Mr. Kama. Any affair about me, Yeah, I'm my son. No way. Um, me, she, ma, take the bernie. Me, she, ma, me, she, be, put it. okay, to be careful, baby. Huh? My hmm. text ẹ through text message. Mm. okay no problem. ìṣòro ẹni kò yẹ kó jópin ìrìn àjò ayé ẹni. ìṣòro ẹni kò yẹ kó jópin ìrìn àjò ayé wa. ohun tá à ń kojú ó máa yé ọlọ́run ohun tá à ń kojú ó yé ọlọ́run ìṣòro ẹni kò yẹ kó jópin àjò ayé ẹni. báwo ni wọ́n ṣe làájá bàbá ràn mí lọ́wọ́ báwo ni mo ṣe làájá bàbá tọ́ mi sọ́nà báwo ni mo ṣe làájá. ṣé kò lè sọ. Um, now I've done what you want, Abi. No, really. We could. Mm-mm. Well, we could speak on. Not until tí to marry to wálé ọkọ ẹ. Um, yeah, sure. Um, Kama is the only guy and is my heartthrob. So, Amade, when we get there, am I right? but um, daddy, ọ̀rọ̀ mọ́mì ni o. mọ́mì ẹ̀. ṣé mo pé mọ́mì máa ń sọ pé mo ní láti mọ ilé tí mò ń lọ pé whoever tí n bá máa fẹ́ ó gbọ́dọ̀ ní láárí ó gbọ́dọ̀ jẹ́ ọmọ èèyàn tó lórúkọ tó dẹ̀ lówó. mo pé with everything tí wọ́n state sílẹ̀ yìí ká máa ò meet pẹ̀lú ẹ̀. Hmm tó bá dé ṣẹ̀ṣọ́ ní fàjọpọ̀. òkú làkàyè òkú àfiyèsí sórí gbogbo ohun tó sọ you are right èmi náà dẹ̀ ti ń rò. I don't know your mom and what uh, she really wants. but jẹ́ kí n kọ́kọ́ clear kọ́kọ́ kó mind it. Okay. it's not as if your mom is trying to be difficult. no no no no but ṣo mọ uh, ìrírí ayé ó ti jẹ́ ká mọ̀ wípé àwọn ọmọ àìjọbẹ̀rí tó bá délé ọlá ń gbà mí wọ́n máa ń balẹ̀ ọlá jẹ ni àwọn míì náà dẹ̀ dáa màmí ò kàn fẹ́ kó bọ́ sọ́wọ́ ẹni tí ó máa wá jẹ́ gold digger so to say bó sì ti Kamal tá à ń sọ yìí ó ti yàtọ̀ gidigidi ṣé o mọ̀ ni Kamal has proved the kind of person he is. Only prospects. Uh, from the look of things, oh, clear definitely sky is his starting point. Òun tí ẹ ti yàtọ̀, òun kọ́ tí ó ti fi hàn pé èèyàn lòun kò yẹ sí òfin rẹ lọ́kàn balẹ̀. Ṣé wàá rí ti mọ́mí ẹ̀ máa yanjú àárín yẹn? You love Kamal. I like him, and that is the way. Okay. It is the way to go. I love my daddy. <laughs> Love my daughter. <laughs> Thank you, daddy. Right there. Kí lẹ fẹ́ jẹ? Inú nǹkan tó tiẹ̀ máa tí mo fẹ́ kó ṣe fún mi kan fún fruits díẹ̀ Okay, for now. Yeah, for now torí mo fẹ́ ní àgbọn. Kí ló dé kí lẹ jẹ? Lọ́dọ̀ mi tí máa ń jẹ́ wọ́n ṣáàjì kí n tẹ jẹ fruits lọ. By the time tí n bá lọ sí toilet. I love my daddy. All right, yeah. ìbéèrè kan kọ́sítìrì bàbá ṣubúbi. really wow ah irọ́ ni o lágbára ọlọ́run ó náà bára ran bàbá no náà ah this is oh this is big wow. in fact what the promise pé àwọn máa get new apartment fún mommy now. irọ́ ni o. ṣòṣò fẹ́ gbọ́ mi wọ́n any kind of business mommy, mọ́mì bá fẹ́ ṣe kàn jẹ́ káwọn wow oh. But ah, that man is God sent. That is the right word. Ọlọ́run ṣe o. But Igbom, this place is lovely. In fact, come up prepare for wedding look by. Wọ́n ah, lọ àpèjẹ kó ṣe ṣe lágbára Ọlọ́run. But Igbom, this place is nice. It's nice? Ah, very nice. You have not seen anything. Let's go and see those kicking and. Uh, really? Uh, ah! Ọlọ́run ṣe o. ní àlékún sára. <laughs> òun wo anáwa ni anáwa tó bí. ẹ ẹ ra ẹ jókòó jókòó jókòó ẹ káàbọ̀. jọ iṣẹ́ wo ló ń ṣe gan bó ló ń gbé ká làwọn parent ẹ ọmọ ìlú ni ẹ citizen ìlú gan ni ẹ. my dear ló wú adúrú question tó tó tó gbé kalẹ̀ lẹ́ẹ̀kan tuntun ẹ èwo ló fẹ́ kó dáhùn nú ẹ báyìí. gbogbo ẹ ló máa dáhùn ọmọ bọ́ì jọ dáhùn. sọlú hàmàlùkà. Kamal Adams ló kọ́ mi mọ́ bàbá mi Adébáyọ̀ Adams ọmọ Ọ̀ṣun ni mí Èkó náà bí mi sí ní Bariga Ìdíyàwó street number twenty five. ẹ jọ Alhaji Adébáyọ̀ Adams ni bàbá yẹn. bẹ́ẹ̀ ni màá electrician. bẹ́ẹ̀ni ma. tó ń tún tv tún rédíò tún gbogbo electronics ṣe. Ah, àmọ́ wá wọ̀. ẹ ẹ ṣubomi. ma. jọ excuse me. ẹ wo bí excuse wọn ẹ lọ́wọ́ àti ìpolówó ni. má sọ má sọ rárá torí mo mọ ohun tó fẹ́ sọ. o ò dẹ̀ rí yẹn ṣe ń bí listen it takes two to tango i have studied this boy mo dẹ̀ mọ̀ wípé ó ní prospect ọmọ tó dáa ni so ojú mi ojú ẹ ni ojú ẹ ojú mi ni i have seen him and it's okay ó ní prospect that's not story kankan ọmọlẹ̀ rẹ ti ṣe àwọn akẹ́kẹ́ ní ẹni ṣe ó lè jẹ́ àtàpátá dídé but ọmọ yìí ó mọ ohun tó ń ṣe ó dẹ̀ ní ọjọ́ ọ̀la tó dáa so má bá mi sọ tí mi ní àgbèrè. ǹjẹ́ ẹ ti ẹ farabalẹ̀ kẹ́gbọ́n kan tèmi náà máa sọ. kí ló fẹ́ sọ mo fẹ́ rán yín létí nǹkan kan ìgbà táwa ń lo òyìnbó tí grandma pè wá pé Ṣùbọ́mi sick seriously tọrọ ṣe lọ sọ́spítù lóyún èrò mhm, mhm. tọ́ni máa nǹkan ló bail àwọn out pẹ̀lú four thousand five hundred. yes. bàbá ọmọ yìí ni. ẹ eh. eh. wonderful wọ́n wá túmọ̀ sí wípé láti kékeré gan ni àwọn ẹbí Kamat ń dọ́gbọ́n dáná díẹ̀díẹ̀ so what do you now feel about the whole thing i mean kí lè ro ọkàn ẹ báyìí. Hmm. dear i have no objection over this. come along with Kamal. Come together and praise yourself. ìka kan tó nà sámọ̀lá kejì rẹ̀. ó tiẹ̀ ní nǹkan tí mo fẹ́ rán ẹ létí. kí ni ẹ. ẹ ok jẹ́ rán ẹ létí mo ní pé kí n wọlé kí n bẹ po àìsàn àpapọ̀ kó gbé mu kó para ẹ̀ dànù. you're not serious. ọ̀rẹ́. Eh? Okay o má yẹ kí sùwọ̀ mi gbọ́n tó sọ yìí. kí n má jẹ́ kó gbọ́ níwọ̀n tó fẹ́ para ẹ̀. ìyẹn ti kọjá. sórí inú mi dùn pé mo bá ẹ sọ ò gbọ́rọ̀ sí mi lẹ́nu sórí ọ̀rọ̀ ilé ayé yìí dédé díẹ̀ ni ibi téèyàn máa dé èèyàn máa wá débẹ̀. sórí àwọn èèyàn máa sọ wípé téèyàn bá jẹ ìgbádùn ọjọ́ kan wàá dẹ́ gbàgbé gbogbo ìyàtọ̀ ti jẹ sẹ́yìn sẹ́yìn. exactly ayé jù jẹ jù rẹ <laughs> in fact you can't understand. <laughs> hello Fọlákẹ́ báwo ni. ọkùnrin Jamal mo wà òkè ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú afa àná jù wọ́n kọ́. jùwọ́n jùwọ́n kẹ̀ oníkálukú ti pínyà. pínyà how. ìgbà tó jẹ́ pé onínàkúnà kò lè ń gbọ́rọ̀ ó lè ti náwó tán báyìí. jùwọ́n ti náwó tán kẹ̀. níbo ló ti rí wedding invite. lọ́dọ̀ rẹ̀ mi kan ni mo ti rí ó ní ọmọ chief connected. exactly exactly. I am happy for you. thanks thanks ehem ó yẹ kí wọn náà come over now kó wá fún wedding now. why not ṣe bá invite me. àwì àwì máa kọ̀ lẹ́ ká ṣe eré ara bẹ́tà ká sọ̀rọ̀. Uh, Oshé Bandia, thanks so much, man. Fẹ́mi, Fọlákẹ́ ló pè mí yìí ta ló ń jẹ́ fọlákẹ́. fọlákẹ́ girlfriend jù wọ́n tí mo òun ló help me pay hospital bill mọ̀ sí láì mọ̀ pé ọwọ́ jù wọ́n gan ló ti gba owó yẹn. yẹ yẹ yẹ o sọ bẹ́ẹ̀ o sọ bẹ́ẹ̀. wọ́n ní jù ti náwó tán o tó ti broke. jùwọ́n náwó tán. you will not believe it It is fọlákẹ́ sọ nìyẹn. how come. so anyway olóhùn náà ń bọ̀. but ó ní tá a bá yẹ wa a máa sọ̀rọ̀ bẹ́tà ó yẹ kó wá sí wẹ́ẹ̀dì. bàbá ah, yẹn kò lè má broke náà pẹ̀lú gbogbo ayé tó ń sọ pé ó máa ń jẹ pẹ̀lú gbogbo ayé tó ń jẹ káàkiri hmm? ó da ayé débi wípé kò tẹ̀tún help. problem tẹ ni ah problem gidi ni o àwọn èèyàn dẹ̀ sọ wípé when you are getting help hmm. tó help àwọn èèyàn tó ṣe ń lọ yẹn ṣorí tó bá ń bọ̀ báyìí àwọn èèyàn tó yẹ kó help nílẹ̀ tó help wọn wọn ò lè tẹ́wọ́ gbà wọ́n máa ti ara jù wọ́n máa fi kọ́gbọ́n láwọn. Hemen müdahale olalım. dáríjì ẹ mo ti dáríjì ẹ jù wọn tí n bá dáríjì ẹ nígbà tó pè mí tí n bá ṣe ní nọ́mbà ẹ tún kọlà gbé òkú ẹ jáde orí gbàgbó mo bẹ sọ̀rọ̀ wà tún sọ pé o fẹ́ wá rí mi tí mi bá dáríjì ẹ mi ní júwèé ibi tí mo wà fún ẹ àwọn ò ṣẹ mi ká gbà pé mi ò sí lọ́wọ́ ẹ ni torí mi bá wà lọ́wọ́ ẹ wàá ṣe fún mi náà tó tún bí anything tó bá bá wa èmi á ṣe fún ẹ ìwọ ló lè ṣe fún yìí èmi á ṣe anything to baba please have a seat. Juwon, come on. Bam, no, down, down. Come on, sit down. Sit down. How are you? How are you? Kí ni nǹkan fún ẹ? Um, Fusao. Marike. Fusao. Would that be? Come on, please. Um, this is uh, eh, Juwon. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni mo. Bá mi ṣe lálejò ọ̀rọ̀ yín tímọ́tímọ́. jù wọ́n. bọ́ mi ò mọ wọn. àwọn lè o lè máa lè. kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. àmọ́ wa òkè máa ṣe. ó wà òkè. ọ̀dọ́ mi létò yín tímọ́tímọ́ láwọn ò jẹun. àǹtí ṣe rí. jù wọ́n kí ló fẹ́ jẹ. ṣé ìyàwó ni. nọ̀nà àbúrò mi. ó àbúrò tẹ́bí bá ń pa mí mo mọ̀ mi kì í ṣọmọdé mo wà òkè. ẹ ṣó. mo wà òkè. báwo ni. kí ló fẹ́ kí n ṣe fún ẹ anything tó bá wà ní kàwọ́ mi. dùn